ẹ kú déédéé wòyí o ẹ̀yin tèmi tó ń gbọ́ mi nílé lóko lọ́nà ní káàkiri gbogbo àgbáyé orúkọ mi ni Abímbọ́lá Ọláolúwa tí gbogbo èèyàn mọ̀ sí Ọlá Tanṣó ìrírí làgbà tẹ́ bá fẹ́ mọ ìrírí èmi Ọlá Tanṣó ní film industry yìí ẹ kọ́kọ́ lọ subscribe sí Wálé Razak ní YouTube channel YouTube channel Wálé Razak. ìrírí làgbà kí ni ìrírí rẹ ìrírí mi ò gùn ní film industry torí mo ẹ̀ṣẹ̀ join ni níbi kó tó di pé mo join kó tó ṣẹlẹ̀ nílé dáàdì mi àti mọ́mì mi wọ́n ti náwó gan làwọn yẹn kọ́kàn scam wọn scam wọn tó bá lọ bẹ́lẹ̀ ẹ̀ lọ́mú yorùbá ìwà wọn scam mi ibi tó lè dé mo rí ẹnìkan ní Facebook ó ní òun bí báyìí báyìí báyìí mo dẹ̀ máa ń rí post ẹ̀ tí wọ́n á ní òun máa lọ sí location wọn ok mo fẹ́ join ó wá ní kí lọ́ọ́ mú yorùbá ìwà dáàdì mi fún wọn ní half payment àfún ọ last class ẹ pé wọ́n ṣà scam wa àtúwẹ́ nìkan náà oníka wá sí kẹjà àṣeyàn àwọn tó fẹ́ fi ṣògùn owó lọ́n wá dáàdì mi ṣáà lọ pátá débẹ̀ àwọn mi àwọn tẹ́ni kan wá bá wọn kọ́ ní kémi nìkan wọlé káwọn dáàdì mi dúró síta bàtà máa wọlé omi bíi pé bíi kọ́ máa ṣan kankan bíi ẹ̀jẹ̀ yẹn kọ́ máa ṣan wọ́n á ní kémi nìkan wọlé dáàdì mi ní ẹni tá a jíjọ́ ń bọ̀ látòdìdí Ṣàngó adékẹ̀jẹ̀ wá níbi táwọn lọ́tẹ̀ wá ní kóhun nìkan wọlé èèwọ̀ tó fi àpà táàdì mi ṣáà róòlù ṣòkòtò sí ká ṣáà kúrò ńbẹ̀ so ọjọ́ kan wọ́n ṣáà ti náwó mo ti gbàgbé pé mo fẹ́ ṣe fíìmù ó ní ti ní mò ń ṣe fíìmù mọ́ so ọjọ́ kan ìmọ̀ àtẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ní wo àbúrò gbogbo owó tá a ná sí pé a fẹ́ ṣe fíìmù gbàgbé a máa kọ́ ẹ́ yàwù a máa ra fóònù gidi fún a máa kọ́ ẹ́ yàwù a máa ṣàṣẹ so ó wá díjọ́ tá a bẹ̀rẹ̀ pé ká máa ṣe yàwù wọ́n ṣáà ní pé ká lọ sí hòtẹ́ẹ̀ kan ló wà lọ́dọ̀ bá a ṣe ń lọ mo ṣe rí òun máa báyìí nìyẹn bóyá ìpè mí ó ní ẹ̀gbọ́n mo fẹ́ rí yín mo dẹ̀ lọ bá ọ ní ẹ̀gbọ́n mi ní kí lọ ní àwọn fẹ́ ya iṣẹ́ kan ó ní irú iṣẹ́ wo ṣé àwọn tó máa ń ṣe oògùn owó nàbí irú kí ló ń jẹ́ iṣẹ́ oríṣiríṣi iṣẹ́ ló wà ní fíìmù nǹkan tẹ́ máa sọ ní kí ló ń jẹ́ iṣẹ́ so ọjọ́ ìmúṣà tí ni mo ti gbọ́n gba nọ́mbà mi wọ́n ní kí n wá lè tàn mo lọ àtijọ́ yẹn ni mo ti join film industry kò dẹ̀ tí ì tó a year by the scene kò tí ì tó a year mo ti gbàgbé pé mo fẹ́ ṣe fíìmù rárá rárá mo ti gbọ́kàn kúrò lẹ́ni ẹ fi wá ẹni ẹ náà di sí ẹni ẹni ẹ ti fọkàn ẹni ẹ ti yóò ti dọwọ́ so pẹ̀lú bó ti dọwọ́ rú yẹn tó tówó mi bá délé ni mo sì máa rántí ẹ̀ so ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ àwọn èèyàn máa máa wò pé ó kúrú ó kúrú ó kúrú so àwọn nǹkan tó máa ń fò àtẹ́wé pé táwọn èèyàn bá rí mi tó máa ń gbà bọ̀bọ́ yìí kúrú tó lè fi tó lè fi fa embarrassment mo kì í ṣe gbé bí a ti máa débi kan lè sọ gbà tí èèyàn bá ṣe kíní ẹ̀ lè nígbà torí ẹ̀ mọ̀ ẹ̀ bọ̀bọ́ yìí bóyá kúrú ìkíní kan kìnìkan tí máa débi kò máa jókòó ni kò má bàa fa pé ẹ lè máa sọ̀rọ̀ sí mi ẹ lè máa sọ̀rọ̀ sí mi mo kì í kọjá mi nítorí náà ní bóyá bí ìrírí tí mo rí nípa pé ìgbà tí mo ti join film industry ó sì ń lọ di scene náà bọ̀ kò tí ì ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ìgbà tí mo join ẹni ẹni tí mo mú mi wọ film industry ṣùgbọ́n tó náà fẹ́ẹ́ ṣe kínní kájà gbàgbé sí yẹn ní ó wá lọ fẹjọ́ mi sùn ẹ̀yàn ẹni tó fẹjọ́ mi sun. ẹni àjọ àjọ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó nísìnyí báyìí ọlọ́run ti gbàkóso gbogbo ẹ̀ ti níyànjú ó wá kú kọ́lọ́run dá sí gbogbo ẹ̀.